السلام عليكم ورحمة الله وبركاته الحديث الحادي عشر وعن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم وحلت لنا ميتان ودمان فأما الميتتان فالجراد والحوت وأما الدمان فالطحال والكبد أخرجه أحمد وابن ماجه وفيه ضعف حديث لك كلام هنا حديث الإمام ابن حجر رحمه الله تعالى توقف جفوا إنه ترى بلوغ المرام حديثي من الولد عبد الله يوم عمر ọlọ́run bá kó yẹnu sùn àti bàbá rẹ̀ ní òjíṣẹ́ ọlọ́wọ́n bá ìkẹ́ àti ọlọ́wọ́n bá kó máa bá sọ wípé uhillat lana maitatan ọlọ́wọ́n bá ṣe òkú ńbẹ̀tẹ̀ méjì lẹ́tọ̀ fún láti jẹ òkú ẹran méjì ọlọ́run ṣe lẹ́tọ̀ fún wa láti jẹ wàdàmẹ́ ó sì ṣe méjì nínú àwọn ẹ̀jẹ̀ oríṣi méjì nínú ẹ̀jẹ̀ ó sì lẹ́tọ̀ fún wa láti jẹ. fa amal maitatani ṣùgbọ́n àwọn òkú ẹran méjì tó sì lẹ́tọ̀ fún wa láti jẹ àwọn náà ni faljaradu walhut aljaradu lantana ọlọ́run sì lẹ́tọ̀ fún wa jẹ walhut àti ẹja òkú ẹja òkú láńtata ọlọ́run ṣe lẹ́tọ̀ fún wa láti jẹ. wà á mà dàmání ṣùgbọ́n ẹ̀jẹ̀ méjì èyí tí ọlọ́run ṣe lẹ́tọ̀ fún wa láti jẹ fọ̀tẹ̀hálù wọ̀lkẹ́bìt alákọ̀ọ́kọ́ òun ni àmà ẹlẹ́ẹ̀kejì òun ni ẹ̀dọ̀ alimami ahmed àti bàmájà àwọn ni wọ́n gbé jáde nínú tírà wọn hmm. wọ́fi wọ́fi ìdọ́ àfọ̀n ṣùgbọ́n àdéhìí yẹn lẹ̀ láti mọ̀ ikpe ọlọ́run ọba wa nínú àwọn àyà alukur'an ó ṣe àfihàn fún wa bó ti ṣe ṣe òkú ńbẹ̀tẹ̀ ẹran léèwọ̀ fún wa láti jẹ ó ṣe léèwọ̀ fún wa láti jẹ òkú ẹran. الله باني حرمت عليكم الميتة والدم ولحم خنزير وما وما أهل لغير الله به حرمت عليكم الميتة وكوانا أسلي وفين لا تجه لحكمة يعلمها الله وأعلم منها عباده nítorí ọgbọ́n tó dópin tó sì pọ́ lọ́wọ́n bá nìkan lọ́mọ tó sì fi ma àwọn ẹrú rẹ̀ nínú wọn nítorí pé òkú ẹran èyí tó kú fúnra rẹ̀ yóò kú ní ìgbà tó ṣe pé ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ kú máa nù ẹ̀jẹ̀ tó wà lára rẹ̀ lásìkò tó kú yẹn yọ parẹ́ ma lára lára ẹran kò jáde ẹ̀jẹ̀ yẹn pẹ̀lú ẹran yẹn máa fọ́ọ̀mù poison èyí tó ṣe é pé téèyàn bá jẹ yóò jẹ tó nípa lára púpọ̀ fún àlàáfíà èèyàn gbàtú sì ṣe pé dáadáa lọ́lọ́run fẹ́ fún wa kò fáburú fún wa ọlọ́run bá ti jíjẹ òkú ẹran ní kíni lè wọlé wa lórí hurrimat alaykumul maytatu òkú ẹran ọlọ́run bá ṣe léèwọ̀ fún yín láti jẹ wad-damu ó sì ṣe jíjẹ ẹ̀jẹ̀ léèwọ̀ fún yín ìwọ ni lórí wa pé ká jẹ òkú ẹran gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ ìwọ lórí wa pé ká jẹ kí ni ẹ̀jẹ̀ ọlọ́run bá ṣe léèwọ̀ àmọ́ wa dín ẹ̀jẹ̀ jẹ kìí ṣe ìlànà àwọn mùsùlùmí àmọ́ bọ ẹ̀jẹ̀ jẹ kìí ṣe ìlànà fáwọn mùsùlùmí ta ní ìjẹkújẹ ọlọ́run bá sì léèwọ̀ walahmul khinzir ẹran ẹlẹ́dẹ̀ ọlọ́run bá sì léèwọ̀ fún wa láti jẹ wama uhilla li ghayri llahi bih àti gbogbo ẹran tí wọ́n pa láti fi ṣe àgbéga fẹ́lùmíì tó yàtọ̀ sọ́lọ̀ ọlọ́run bá sì léèwọ̀ fún wa láti jẹ lẹ́yìn náà lọ́lọ́run walmunkhaniqatu walmawqudatu walmutaraddiyatu wannatihatu wama akala as-sab'u wa ma dhubiha ala nusubi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn ẹranko wọn lọ́n sí ilé ìwọ̀ fún wa mọ̀nìkánikọ́ èyí tó kún fún lọ́rùn tó fi kú àbí tá a fokùn fún lọ́rùn tó a fi pa. so al-mawqudhatu èyí tó ṣe wípé wọ́n kàn pa no al-mawqudhatu èyí tó ṣe wípé ó ṣubú láti bìkan ó fi kú àbá sọ ló pa wàlúmùtàrọ̀ díẹ̀tù ètò ṣubú látòkè wọn nàpẹ́ hàtù ètò wọn kàn pa ọlọ́run bá ṣe lọ fún wa láti jẹ tọ́ ìbátá ti mọ̀ yín pé bá ṣe òkú ẹran léèwọ̀ fún wa láti jẹ àlùmẹ́yìtẹ́tù gbogbo òkú ẹran. hadisi yìí wá yọ ó sì apá kan nínú òkú ẹran apá kan tí wọ́n ṣe àyọkúrò rẹ̀ ní kíni òkú láńtata àti òkú ẹja òkú láńtata àti òkú ẹja nítorí pé ọlọ́run wa wa nínú kẹrẹ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn òfin tọ́lọ̀ ń ṣe oríṣiríṣi àwọn àyọkúrò díẹ̀díẹ̀ máa ń wà nínú àwọn òfin mi. <laughs> ètò túmọ̀ sí pé tí a bá fẹ́ túmọ̀ àyà yẹn á sọ yìí pé a ṣe jíjẹ òkú ẹran léèwọ̀ fún yín yàtọ̀ sí òkú láńtata àti òkú ẹja òkú láńtata àti òkú ẹja a sì ṣe jíjẹ ẹ̀jẹ̀ léèwọ̀ fún yín yàtọ̀ sí àmà àti ẹ̀dọ̀ that is pancreas àti liver asélẹ̀tọ̀ fún yín láti jẹ. sọ eléyìí túmọ̀ sí wípé àmì àyọkù tó wọnú òkú ẹran àti ẹ̀jẹ̀ nìyẹn. ṣùgbọ́n sọ pé ẹgbàáwọ̀ ọ̀rọ̀ yìí ọlẹ. wọ́n nítorí pé Abdulrahman ibn Zayd ibn Aslam òun ló gbà wá láti ọ̀dọ̀ bàbá bàbá àgbà wa látọ̀dọ̀ ibn umar radiyallahu anhuma alimami ahmed rahimahullah wọ́n ti sọ fún wa pé ẹgbàá wọ́ọ̀rọ̀ abdulrahman ibn zayd munkar munkar الحديث المنكر هو الحديث الذي حديث الضعيف الذي يخالف الصحيح ما رواه راو ضعيف مخالفا به ما رواه الثقة انتي ẹni tó lẹ nínú gbàdísì wá gbà wá tó tako ntí àwọn olódodo gbà wá ni wọn ń pè ní hadithun munkar ẹ sì ti mọ̀ pé ma rawahu thiqa mukhalifan bihi ma rawahu man huwa awthaqu minhu ìlà ń pè ní hadithun shadh hadithu tó ṣe pé lódodo lọ́gbàá wa ṣùgbọ́n ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ rẹ̀ takò tàwọn ẹni tó lódodo jùlọ ilé ìlà ń pè ní hadithun shadh ṣùgbọ́n hadithu téèyàn tó wà da'ifu gbà wá tó takò tí sí gbà wá kí là ń pàdé sí rẹ̀ munkar òun ti lẹ tẹ́lẹ̀ àdìsí rẹ̀ tí wọ́n á takò tàwọn olódodo fàhadìsóhó munkar imaamu ahmed sọ pé hadithuhu munkar àwọn àdìsí tó gbà wá munkar nítorí pé bọ̀ọ̀yì fòlòhùn tó fìgbà àdìsí wa máa fi takò àwọn ẹni tí ìmọ̀ takò ọ̀rọ̀ àwọn ẹni tí àdìsí wọn máa jẹ́ sahih àwọn tí wọ́n jẹ́ thiqa ṣùgbọ́n wọn ní ó fẹsẹ̀ rìn lẹ́yìn pé ọ̀rọ̀ sàábẹ̀ ni kì í sọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam ọ̀dà tó bá jọ̀rọ̀ sàábẹ́ ni ẹ̀rí tún bẹ́ẹ̀ nítorí pé tó bá jọ̀rọ̀ sàábẹ́ ni tàbá padà síbi àdéhùn yẹn wọ́n ní uhillat lana maytatan wọ́n sì òkú ẹran méjì lẹ́tọ̀ fún wa wadanan àtòkú àti ẹ̀jẹ̀ méjì wọ́n sì lẹ́tọ̀ fún wa. ìgbà tí bá sọ pé wọ́n sì lẹ́tọ̀ fún wa tani sì lẹ́tọ̀ fún wa. anabi abeni ajẹ́pọ̀ tún ní ìdájọ́ pọ́rọ̀ ànábì ni bí abíbá sọ pé òmìnirínà bèkẹ́dá ọ̀nùhìnà ànkẹ́dá akọ́ aláṣẹ ká ṣe nǹkan báyìí àbí wọ́n kọ̀ fún wa láti ṣe nǹkan báyìí àti mọ̀ pé ta pa àwọn yẹn ànábì kọ̀ fún wa fi hàn bó bá ti jẹ́ tabatẹ̀ ipò àsọ̀hìn náà mọ̀ kó fẹ́ ẹ̀rí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rí ń bẹ́ẹ̀ náà àdéhìí yìí nípa pé òkú ẹja a lè jẹ òkú láńtata a lè jẹ kó kó òkú láńtata jọ kó dín kó yán kó gbá wọlọ́mọ kó jẹ tọ̀ ọlọ́run jò yó kò sí burú mẹ́ nítorí pé ọlọ́run ṣe òkú rẹ̀ lẹ́tọ̀ fún wa wàhálà yìí tabara ẹni tí ń lé láńtata ká láàyè tí ń kójọ sínú agbọ̀n àníjì láti sọ fún yín pé ẹ rí i pé gbogbo wọn lẹ já orí wọn o bisimilahi allahu akbar bisimilahi allahu akbar la kò bùkátà rẹ̀ kò bùkátà rẹ̀ tó bá kú sínú agbọ̀n tí gbogbo wọn bá kú bẹ́ẹ̀ ó lè jẹ wọn tó bá ti kú dáa lẹ̀ tó bá sà wọn ó lè jẹ wọn kò sí ní tó burú mẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ni ẹja òkú ẹja ọ̀tọ́kàjẹ́ wàhálà yìí ẹnìkan ọ̀gbọ́dọ̀ wá tàn wá jẹ kó wá ló ń fẹ́ tẹja fún wa kó wá ní samakatun madbuhatun bi islamiyya ẹja yìí adúmbù rẹ̀ islam à kò dúmbù báwò à láti dúmbù ẹja ká jẹ ni nísìnyí lọ rẹ já lọ́jà kò tí ì kù bó ti máa ṣe bó lẹ ṣe náà rí بسم الله الله أكبر لا ما يحتاج filẹ kó fi kú àbí òye so ẹ lè ẹ lè ẹ lè ẹ lè ẹ lè ẹ lè ẹ lè ẹ lè gbómi jìnnà sí tí ó fi kú ti problem bẹ ẹ sáà tí ma dàmí gbóni lò ẹ má gbé kaná pé ńgbà tí náà bá ju àfà ìkànnì inú ṣẹjọ ku rẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà tó bá kú kẹ máa jẹ nǹkan yín so eléyìí fi hàn wá wípé gbogbo òkú ẹja lè jẹ yàtọ̀ sí ohun tí imaamu abu hanifa rahimahullah sọ wípé gbogbo òkú ẹja la lè jẹ yàtọ̀ sí èyí tó ṣe pé kú tọwọ́ àléfò lórí omi wọn lé lẹ́yìn àlè jẹ gbogbo ẹ̀ lájẹjàre torí pé wọn lẹ́gbàá wọ̀rọ̀ kan wá tó sọ pé ẹ gbọ́dọ̀ jẹ́rú eléyìn àwọn olùmọ̀ sọ pé gbogbo àdìsí tọ́ka sí gbogbo ẹ̀ náà la lè jẹ. àwọn tó sọ pé ẹ yàtọ̀ sí tó kún bá ti dà pípé ń bẹ nínú àwọn ẹja tó ti kú tó kàn ó ti jáde pa a lè a lè jẹ a jẹ ẹ rí àwọn sàbí tó wà lórí ìrìn àjò tó kún gbé ẹja ńlá kan jáde fún wọn tí wọ́n jẹjẹjẹjẹjẹjẹ ń bẹ wọ́n tún di ń bẹ o sọ náà tún ní kí náà so anabi òbí ló dànù ni àbí ó léfo lórí odò ni àbí àà túmọ̀ sí pé láti máa wádìí wádìí pé kíni ilé ẹ̀jẹ̀ bó ti jẹ́ bákan náà pancreas àti ẹ̀dọ̀ kò burú kéèyàn jẹ wọn nù nǹkan tó ṣe pé téèyàn bá jẹ ẹ̀tọ́ ni wàláìkín wọ́n sọ nípa pancreas yẹn wípé òkèlè èṣù ni òkèlè àṣetọ́ọ̀nì wọn nínú rẹ̀ máa ń dùn tó bá rí tẹ̀ ń jẹ ẹ̀yin náà sì mọ̀jọ ẹ̀dọ̀ lẹ́nu àbọ̀jọra ń ná tó bá sì mú tí wọ́n gé sínú oúnjẹ fún ọ tọ́jú ẹ̀dọ̀ tó bá ti bọ́ sẹ́nu rẹ̀ tó ti tó ti kó itọ́ pé ẹ̀dọ̀ lọ fẹ́ jẹ́ tó padà hàn pò ní ó rí i pé ọ̀rọ̀ afa àwọn tó yẹn sẹ́yìn pé what fa <laughs> àmọ́ tó bá ti nípalẹ̀ mọ́ pò ní ó rí i pé ìwọ̀nba ni. àmọ́ lọ́n ṣe lẹ́tọ̀ fún wa láti jẹ ṣùgbọ́n olùmọ̀ wa sọ pé ẹgbà wọn ti ń sọ pé ẹ ẹ òkèlè èṣù ni ìmọ̀ ń dùn méṣù tẹ́ bá jẹ làwọn ọmọ ẹni tó gbà wá lá ọ̀ṣunàlàhù torí ẹ̀ kọ́ jẹ́ kó dín kọ́ gbẹ bó bá ti fẹ́ kó lọ́bẹ̀ kọ́ jẹ bí o ti wàhálà ìhè ìdí kò pamọ́ sí wa pé ẹ̀dọ̀ ẹ̀jẹ̀ ni bẹ́ẹ̀ pancreas yẹn ẹ̀jẹ̀ ni because ẹ bá fún báyìí láíláí kí ni ọmọ jáde ń bẹ ẹ̀jẹ̀ ni ṣùgbọ́n náà ṣe lẹ́tọ̀ fún alájẹ ẹ sínú títí títí ẹ sì jẹ kò sí mùṣkílà ń torí de eléyìí ọlọ́run bá ṣe lẹ́tọ̀ fún wa láti jẹ ẹnì kan á gbọ́dọ̀ sọ fún wa pé haramu ni nǹkan tó lọ́n ṣe lẹ́tọ̀ fún wa o ká má gbé lẹ́nu sọ̀hún ẹnìkan gbọ́dọ̀ sọ pé haramu ni tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ fún wa ká má gbé lẹ́nu sàn ẹ̀dọ̀ tí wọ́n á sọ yẹn kìí ṣẹ̀dọ̀ ràkúnmí kìí ṣe ẹ̀dọ̀ màálù kìí ṣe ẹ̀dọ̀ àgbò nìkan kìí ṣe ẹ̀dọ̀ ewúrẹ́ nìkan gbogbo ẹ̀dọ̀ tó bá ti jẹ́ tẹranko tọ́tọ́ láti jẹ tókùnrin àti ọba ti jẹ́ ẹ̀dọ̀ ajá tí ó sì jẹ́ ẹ̀dọ̀ ẹlẹ́dẹ̀ sọ wàhálà sí edo adìẹ máa ń wù ẹ̀yìn jẹ àbí ewu ẹ̀yìn jẹ nàám ẹ̀ edo àkọ́dọ̀ ó dùn ju ẹ̀dọ̀ kan míì lọ fa ó sì wọ́n jù lọ tẹ bá débi tí wọ́n ti máa ń kójọ lọ́tọ̀ ó rí adúrówó tó fi rà ó sì wà rich ju ẹ̀dọ̀ àgbo lọ sọ̀sẹ̀ mi kẹ́lómi tẹ bá ti padì ẹ̀ kan sọnù ni ẹ̀ sọ ẹ̀dọ̀ yẹn nù kékeré ni dání ntọ́lọ̀ ń selẹ́tọ̀ fún ọ kí ló ń sọnù sí pé kí ni pèlè ìtumọ̀ sí pé ẹ̀tọ́ ni ọlọ́run selẹ́tọ̀ fún pé kò jẹ́ sòtẹ́nì kan máa sọ fún wa pé kò burúkú wọn jẹ ẹ̀dọ̀ ẹlẹ́dẹ̀ nítorí pé ńgbà tó lọ́wọ́ bá wa sọ náà Al-Qur'ani bóun ṣe jíjẹ ẹlẹ́dẹ̀ léèwọ̀ ntọ́lọ̀ ń tọ́ka sí ni aw lahma khinzirin bí ẹran ẹlẹ́dẹ̀ àti ẹran ẹlẹ́dẹ̀ wàkẹ́bídù khinziri laysa lahmahu pé ẹ̀dọ̀ rẹ̀ kìí ṣẹran rẹ̀ sákòríwí fi sọkúsọ lásán tó yé wa so nítorí pé eléyàn kharaja makhraja al-ghalibi wa ma kharaja makhraja al-ghalibi la ntọ́lọ̀ sọ nínú alukur'an pé ẹran ẹlẹ́dẹ̀ yẹn ó jáde ń jáde tó pọ̀ jù. so tí nǹkan bá jáde jáde tó pọ̀ jù kò túmọ̀ sí pé pósìtì rẹ̀ kò nírú dájọ́ tiẹ̀ so nínú ẹ̀dọ̀ ẹlẹ́dẹ̀ pancreas ẹlẹ́dẹ̀ àtẹ̀rìn ẹlẹ́dẹ̀ lára ẹlẹ́dẹ̀ kan ìwọ lọ́pọ̀ jù sòròsè ńgbà tó lọ́wọ́ bá a sọ̀rọ̀ yóò wá pé àtẹ̀rìn àtẹ̀dọ̀ àti kíní ẹlẹ́dẹ̀ sá torí pé ọlọ́run ọba ó ń fi èyí tó ga jù nínú ọ̀nà tí wọ́n fi ń bá yẹn sọ̀rọ̀ bá wa sọ̀rọ̀. pé sísọ ipe ẹran ẹlẹ́dẹ̀ kò túmọ̀ sí pé wọ́n sọ pé ẹ lè jẹ̀dọ̀ rẹ̀ àbí pancreas rẹ̀ ṣùgbọ́n gbogbo nǹkan wà lára ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ẹ̀ gbọ́dọ̀ jẹ́ tọ́ síbẹ̀ náà nìyẹn wà àdìsí kan tó wá tó dàn nàbì sallallahu alaihi wasallam wọ́n bi léèrè pé ǹjẹ́ tá bá jẹ ẹran àgùntàn sátún àlọ́ àlá wa ṣe bí. ànábì sallallahu alaihi wasallam sọ pé tún àlọ́ àlá rẹ̀ ṣe tó bá wù ẹ́ ẹran màálù tún àlọ́ àlá rẹ̀ ṣe tó bá wù ẹ́ ẹran akúmi ńkọ́ tún àlọ́ àlá ṣe tó bá jẹ́ ẹran tún àlọ́ àlá ṣe tó bá ṣe kí ni tó bá jẹ́ ẹran akúmi. tọ́ sọ̀rọ̀ pé ẹran wọn bá wa sọ̀rọ̀ ń bí ok ìwọ wa mú wàrà àràkúnmí. Okay lẹ́yìn tó ti sàlù alátán sótún àlọ́ aláṣẹ. nàá ó mú ìtọ̀ ràkúnmí lẹ́yìn tó ti sàlù alátán sótún àlọ́ aláṣẹ. a ṣebí látara ẹran ni wàrà ti jáde látara ẹran nìtọ̀ ti jáde kí ló dé tó nìtọ̀ aláṣẹ sáà túnṣe àbá ní túnṣe. wọ́n lẹ́ni tó bá jẹran ràkúnmí kó tún àlọ́ àlàsè wà á ń tẹ̀lé àná ṣẹ̀rìpítà lábàánà ìbíl wà bá wúlà ìbíl wà lẹ́m tẹ́ kó láhmà ìbíl ọ̀ jẹran rẹ̀ bóòlù sì wá tún àlọ́ àlàsè. torí pé ti ara ẹran téèyàn máa ń tìtorí rẹ̀ sálù alájáde ọtọ kápẹtà abáfò náà kànú kátún kínni ilé yẹn ló fi hàn lọ́kàn balẹ̀ jù yàtọ̀ sẹ́ni tó sọ pé mi ò jẹran àwọn á sọ pé ah tó bá yẹ débẹ̀ kí ló dé tó wàá mú ara màálù tó mú tọ màálù kó kúkú sí mi fa ah, sọ nítorí pé dáa máa yẹrì ìbùkà ìlà máa lá yẹrì ìbùkà sọ lẹ́yìn náà Nabi sallallahu nítorí wàrà àti ìtọ̀ nínú kan tó sújú nìyẹn ṣé ìdájọ́ ara ni wọ́n gbà àbí ìdájọ́ nǹkan míì. ọ̀sàlù alátán ó wá jókòó lórí awọ ràkúnmí sótò àlù aláṣẹ àbọ̀ onítúnṣe onítúnṣe qawlan wahidan tó ń ti wí kọ̀tọ́ kó kírun láyè ibi táwọn ràkúnmí máa lóṣooṣì kò sì burú kó kírun láyè ibi tí màálù àbáwọn àgùntàn máa lóṣooṣì nítorí pé màrọ̀ bíbọ̀ lébìl mọ́tìnù ṣẹ̀tàn mọ́tìnù ṣẹ̀yàtìn àyè àwọn èṣù ni ibi táwọn ràkúnmí máa lóṣooṣì torí ọ̀gbọ́dọ̀ kírun bẹ̀ yàtọ̀ síbi táwọn àgùntàn lóṣooṣì ṣùgbọ́n ibi táwọn lóṣooṣì yẹn kì í sáwọ́ wọn ni wọ́n ń sọ. So tó yé wa wàhálà èyí tẹ bá sáyìn awọ ràkúnmí tẹ bá tẹ sí mọ́sálásí tó burú ni kò kúkú burú. ọ̀dà alákùlà hàn ìgbà tó ń sọ̀rọ̀ ẹran ẹlẹ́dẹ̀ ìwọ wá mú irun ẹlẹ́dẹ̀ ó fi sí àmì yẹtuyẹtu sára bàtà rẹ̀ sọ́dà àbí lé ṣé irun ara awọ ẹlẹ́dẹ̀ sẹ́ran ẹlẹ́dẹ̀ ni na ṣé ó ní ìdájọ́ ẹlẹ́dẹ̀ na ṣó ní ìdájọ́ ẹlẹ́dẹ̀ lọ́nà o tẹ bá mú clipper ní ti tẹ bá fi gbogbo orun rẹ̀ sẹ́lẹ̀dẹ̀ òkè na ẹ dáhùn sọ́dà bí ká fẹ́ yọ eyín rẹ̀ na mavishkal o lè lo irun. awọ ẹlẹ́dẹ̀ mafe tó yé wa àmọ́ ṣé awọ wa tán láyé ni tó fi wá sí pé irun awọ ẹlẹ́dẹ̀ ni wọ́n need tí wọ́n máa ń sọ nǹkan púpọ̀ ní òfin kó lè bá àmọ́ òfin èyí tí nítorí kó lè bá irun awọ ẹlẹ́dẹ̀ ka pé ńlọ́sẹ̀kù ní ìsìn tí wọ́n fẹ́ fi dára pé irun ara awọ ewúrẹ́ ń bẹ ti àgùtàn ń bẹ tàgbó ẹlẹ́njọ́ mẹ́ta yìí bó bá ń fẹ́ tirẹ́là kan <laughs> àbí bẹ́ẹ̀ kọ́ ni ti àgbò wọ́n fún ọ ṣùgbọ́n ẹlẹ́dẹ̀ pé kí ni. torí di eléyìí eléyìí fi hàn wá pé ọlọ́run bá ṣe àwọn nǹkan méjì lẹ́tọ̀ fún wa ẹnìkan wà gbọ́dọ̀ sọ fún wa kí ẹ wáì tí wọ́n fi ń sọ sọ̀rọ̀ láńtata ọ̀rọ̀ ẹja níbi tí ẹran pọ̀ tó láyé ìgbà àlùmọ́hìn òfin nù. òfin lò yẹn nílò láti mọ òfin mo ní bùkátà sí ní bùkátà sí nǹkan mìíràn so ṣùgbọ́n tí o bá ti mọ òfin so ìgbà tó bá nídìí sí wàá mọ kí ni ìdájọ́ ọlọ́run ọba nípa nǹkan tó fẹ́ sí yẹn. àwọn òkú ẹran míì tó lọ́wọ́ bá wá sí léèwọ̀ fún wa láti jẹ ẹ̀jẹ̀ tí èsẹ̀dọ̀ tí ṣe pancreas tọ́lọ̀ ń ṣe léèwọ̀ fún aláàtijẹ́ <clears throat> eléyẹn dá lórí pé kò sí túláàsì kan tó tì wá lọ sídìí ká jẹ ṣùgbọ́n tí túláàsì kan bá tì wá lọ sídìí ká jẹ sẹ̀mọ̀pọ̀rọ̀ tún yàtọ̀ wa alayhi tó bá ṣe pé ìwọ wà nípò ike ebi ń pa ọ́ ó sì ń wá tó fi gbẹ́mi ró ó sì rí nǹkan kan jòkó ẹran lọ tọ́lọ̀ ṣe jíjẹ rẹ̀ léèwọ̀. kìí ṣẹja kò burúkọ jẹ nínú òkú ẹran yẹn ohun tó ń bùkátà láti gbẹ̀mí ró tí ọba ti jẹ tó ń bùkátà láti gbẹ̀mí rẹ̀ ró ó tó kọ́dà tó bá tẹ̀lẹ̀ kó ku èèyàn lórí níbi tẹ́bi ń pọ́ kó gbé ẹ̀mí ẹran rẹ̀. ó ní ìlànà ẹ̀sìn Islam èsì kíkọ́ pátì títí tí wọn náà fi wá dòkú látàrí àìjẹran rẹ̀. àwọn olùmọ̀ọ́ sọ pé jíjẹ òkú ẹran á ń bọ̀sibọ́sí òkú èèyàn májèlé ni tí ó bá sí sábàbí àmọ́ tí sábàbí bá ń bẹ ọlọ́wọ́n bó ti ara agbára sábàbí ti ń bẹ mú májèlé ara ẹ̀ ń kú ò kò ní í ọ ní ṣùtà kankan. àmọ́ ọba o bá jẹ kọjá tó ń bukata lọ bá subhanallah tó ń torí ẹ̀ kí ọlọ́run ọba wa ni tọ́lọ́run bá ṣe fún wa torí ẹ̀ tó bá àgbò o tún rókù ẹlẹ́dẹ̀ o sì ní bùkátà sí kó jẹun èwo ó sì rókù kèfèrí èwo lọ́jẹ̀ òkú kèfèrí orókù mùsùlùmí ó tún wá rókù ànábì ọlọ́run èwo lọ́jẹ̀ òkú mùsùlùmí sèlè ẹ̀jẹ̀ kò tún jẹ́ mẹ́ tó bá jẹ́ pé ẹ̀jẹ̀ lórí nínú bọ́kẹ̀tì nígbà tó ń gbẹ́ gbé ọ burúkú kò sómi. So ẹ̀jẹ̀ náà lọ sáré nbikíbi ó mú wọn bá tó fi gbẹ́mìí rẹ̀ ró kò sí tó burú mbẹ̀ nínú òfin ṣẹ̀ríà eléyìí jẹ́ bó ṣe jẹ́ nípa àdìsí eléyìí lẹ́yìn rẹ̀ làfà tún á mú àdìsí ẹlẹ́kejì láwa wọ́n gba alátọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu qala qala rasulullahi sallallahu alayhi wa sallam idha waqa'a ad-dhubabu fi sharabi ahadikum falyaghmishu. ثم لينزعه فإن في أحد جناحيه داء وفي الآخر شفاء أخرجه البخاري وأبو داود وزاد وإنه يتقي بجناحه الذي فيه الداء حديث لك جلاي وأتدى أبو هريرة فلما أكو ينسي ó ní òjíṣẹ́ ọlọ́run ọba ìkẹ́ àti ọlọ́run ọba kó máa bá ó sọ pé idha waqa'a ad-dhubabu fi sharab ahadikum tí esin tó bá fi lè kó sínú nǹkan mímu ẹnìkan nínú yín falyaghmishu kó rì bọ́nú nǹkan mímu yẹn esin kó sínú kókó rẹ̀ ó kó sínú tíì rẹ̀ ó kó sínú kókó rẹ̀ ó kó sínú làkàṣírà rẹ̀ wọn bí ṣe ń dùn mẹ́ <laughs> so viju milk ó kó sínú ẹ̀ sẹ́yìn ọkẹ́ ẹlòmíín ó ti fẹ́ bì mú fa bí ó ti máa ṣe pépé sí burúkú ẹ̀sìn ẹ̀ anábì ni kò rí ma sọlá àdùsọ ẹlòmíín gbọ́ ìfún rẹ̀ ti fẹ́ já pé ẹ́ what anábì sọlá àdùsọ lànà kò rí ma tẹ́ máa sọmọlẹ́yẹnzẹ́ọ̀ lẹ́yìn náà kọ́ wa yọ sọnù Allah ike àti èso sè wọn mọ ẹni ìwọ lọ́wọ́ á ti bọ̀ ní sùn lẹ́yìn náà lọ́wọ́ á yọ sọnù fa inna fi adijana hayhi da'an kí ló fà tánà bí fini kò ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wọ́n ní torí pé inú yẹn méjèèjì tẹ̀ sí nìyẹn dájúdájú àárẹ̀ ìnira ń bẹ lára ọ̀kan nínú ìyẹ́ rẹ̀ méjèèjì àìsàn poison germs ó ń bẹ nínú ìyẹ́ rẹ̀ kan nínú ìyẹ́ méjèèjì wa fil akhari shifaan ìwòsàn sì ń bẹ nínú ìyẹ́ kejì. tọ́ kí wọn ló dé tẹnabi sọlá àṣìlá fi hàn kẹ tẹ ẹ rí bọnú nǹkan yẹn wọn ní imaamu bukhari àti abu dawud ló gbà wá ṣùgbọ́n àlékún kan bẹ nú abu dawud torí rẹ ẹ rí neglect àwọn tíra àdìsí mi nítorí bukhari àti muslim because àwọn àlàyé àlékún àlàyé máa ń bẹ nínú àwọn tíra mi tí ò ní sínú bukhari àbí muslim ẹ gbọ́ àlékún àlàyé tó wà nínú abu dawud tó bá pẹ́ àfẹ́ lò àní lágbọ̀ọ́yé tó péye nínú abu dawud wọn lọ anabi sallallahu alaihi wasallam sọ pé wa innahu yattaqi bi jana'ihi alladhi fihi dá wọn ní esin ó máa ń protect ara rẹ̀ ni nígbà tó bá fẹ́ balẹ̀ nǹkan ìyẹ́ rẹ̀ tó ṣe pé ibẹ̀ ni germs wà ni ló máa fi ń balẹ̀ nǹkan ìyẹn ni pé ńgbà tó balẹ̀ kókó rẹ̀ tó balẹ̀ kọ̀ rẹ̀ tó balẹ̀ tì rẹ̀ yẹn so ìyẹ́ tí. àì àwọn kòkòrò burúkú tó lè sí ọ tó lè sí ọ ní wà ìní ó kì bọ́nù kan. ìwà tí wọ́n bá wá rí bọ́nù tíì tó rí bọ́nù kókó ìyẹ́ kejì tí ìwòsàn wà ń bẹ̀ ń tó náà bá ti sínkì <coughs> sínú tíì rẹ sínú ẹ̀kọ́ rẹ eléyìí á jẹ́ protection fún ìnira tí èsì ti kọ́kọ́ sọ sínú tíì àbí kókó rẹ̀. eleyi eléyìí ẹni sallallahu alayhi wa sallam hadithi hadisi yìí ó kan tó ṣe ikpe esi ó sọ nípa ẹ̀sìn àwa náà sì ń adam. ìsinsin pọ̀ púpọ̀ kọ́lá tẹ bá wo nǹka ìsinsin èèyàn àní jiyàn pé ìsin pọ̀ ju yàn lọ abẹ́ jiyàn kò dájú pé yàn pọ̀ ju ìsin lọ nítorí pé akramakallah tí o bá lọ yàgbẹ́ sí pápá nìsín tẹlómìnà lọ yàgbẹ́ tẹlómìnà lọ yàgbẹ́ wọ́n á fún yín sẹ́sẹ́ pé kí kóńkálukú wo iye nọ́mbà èsìn tó sùrù gbogbo rẹ̀ so sẹ́mi pé tí gbogbo ìlú ìwà jáde tó ń lọ yàgbẹ́ bẹ́ẹ̀ èsìn tó sùrù gbogbo kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni gúrùpù wọn jẹ́ wọ́n ti pọ̀ ju iye nọ́mbà ẹ̀ ń tọ́ yàgbẹ́ lọ àbí wọn ni <laughs> so ó ń bẹ́ẹ̀ nù àdáwò tó lọ bí kò ọmọ anabi adam tẹ́ẹ̀sì sùúrù abẹ́ẹ̀ ní ṣe sùúrù ọ̀nà wo lẹ́gbà tẹ́ẹ̀ lè borí eṣinṣin tọ́lọ́mùbá fi ṣe pa wá run ní ìsìnkí la lè ṣe òṣìṣẹ́ tá a lè ṣe. sotori de lè esise jẹ́nẹ̀rálì òun náà yáyàn bẹ́ẹ̀ kó sí ẹ̀ bá lo gbogbo àwọn kìnnìkan shelters kan mobile kan pépà wọn tún wá náà ni payé bá lè pa àwọn míì tún bọ̀ so nínú àdánwò tọ́lọ́sìn ṣe fún yàn lára àwọn esisi wọ̀nyẹn ni pé tẹ́ bá ti lè gbóúnjẹ kalẹ̀ tà gbóúnjẹ kalẹ̀ báyìí ẹ sì bá wọn lè gbé kalẹ̀ fún mi. yálà oúnjẹ yẹn já kánfíkán àbí kò tiẹ̀ dùn lọ títí kò sí tọ́ka wọn gbogbo ẹ̀ jíjẹ ni. túmọ̀ akramakumullah ẹ̀yin ti mọ̀ ẹ́ pé esisi tẹ́lẹ̀ náà nínú tá a mọ̀ọ́mọ̀ òun náà ní ká máa oúnjẹ tó dùn jù lọ́dọ̀ tiwọn bí ẹ̀gbin bí ìdọ̀tí òsùn tó kòkòrò tó lọ́wọ́ adá tó wá rí bẹ́ẹ̀ kí wọ́n á pín táwọn jẹ sínú wa lọ́wọ́ abalẹ̀ kọ́ mi èèyàn ti fẹ́ bí fún un torí pé nìsín o lè rí pípé ẹsẹ̀ kúrò lórí ìgbẹ́ nísìnyí bọ̀ directly ọwọ́ àwọnú tíì rẹ̀ sẹ́mi pé nìsín ẹ̀yin tẹ́ pé hygienic ẹ̀yin hygiene ah, <laughs> wọ́n tún wá ní kò rí bọ̀ sọ̀rọ̀ kẹlòmí yọ mọ ronú pé káì ṣe máa ṣe ní àbí ah ọkàn mi ò gbé ọkàn rẹ̀ ò ṣe gbé ǹjẹ́ tó bá ṣe pé káàrí esin bọ́nú oúnjẹ bí bóúnjẹ ni ah! ànábì bá ti pa á láṣẹ ìtúrúkọ ànábì pa á láṣẹ láti nánàkúnà kí pa á láṣẹ láti nǹkan ìmọ̀ pa á láti láti tún nǹkan ṣe ni ká má bàa ṣòfò oúnjẹ yùn iná ìfà ló fi ní ká tún rí bọ̀ ká tún wá yọ sọ̀nù. nítorí pé tí esi ọba rí wa gbèsè látàrí wíwọ ọbẹ̀ tó wọ ọbẹ̀ àwa náà borí aburú rẹ̀ látàrí rírì bọ̀ tá a rí bọ̀ ká tún wá yọ sọ̀nù. mú kọ bọ́ọ̀lù dúró kò sí tó sọ so ilé ìjẹ́bù ti jẹ́ so. ẹ̀rí ń bẹ nínú àdìsí pé kò burú kápá ìsìn náà kó ti bọ́ ọbẹ̀ yóò máa ta bíọ́bíọ́ ipò ń wọ́nà láti jáde wò ó torí bọ̀ sá tọba àríbọ̀ tó ń jẹ ọba gbóná ó lè má jáde láàyè á ń bọ̀sibọ̀sì tó bá jẹ́ tí gbóná tó jẹ́ kọ́ gbóná àfà sọmọ kọ́ parí nù ṣe eléyìí àwọn akẹ́kọ̀ọ́ burúkú á pé sísìn nítorí ká lè bá a wá ìṣọ́ra kúrò níbi aburú rẹ̀. tó tó bá yẹ pé lẹ́yìn ìgbà tó wọnú oúnjẹ rẹ ni ló ṣe kú pa sẹ́wọ̀n kó ní sábàbí nígbà tó bá mi lóúnjẹ tó fẹ́ bá mi lóúnjẹ jẹ́ èmi sì rí bọ́ ọbẹ̀ kí láti tún oúnjẹ mi ṣe kò tí ì wọnú oúnjẹ rẹ sọ wá lè pa kò burú nítorí pé al-wiqayatu khayrun min al-ilaj prevention is better than cure tó o bá pa kó tó débi oúnjẹ rẹ kò burú mo rò pé yé. ẹ ìṣẹ̀ṣẹ̀ máa sọ pé ó kì í àrùn bọ́nú oúnjẹ rẹ ìwọ wà á protect ara rẹ pẹ̀lú rírì bọ̀ sẹ́mọ̀ pé o ti léètì nu. ń bọ̀ bí ṣe ń bọ̀ báyìí ọkàn gbádàánú ni so èyí tó ṣe kò burú. àmọ́ tó o bá jáfara tó o bá fi wọ́ bẹ̀ oògùn tó lónìí ó tún rì bọ̀ kó tó wá yọ sọnù ètò túmọ̀ sí pọ̀ gbọ́dọ̀ jáfara ọ̀ gbọ́dọ̀ wà tún léèzì tó wọn máa sọ torí ẹ nísìnyí ó dàbí yàmúyàmú ni ẹ̀fọn ó ń bọ̀ wá jẹ fa ọwọ́ ní oní àtẹ́sónétì kan oní kìnnì kan tó máa lò ewé kìnnì kan tó góyàrò ńbẹ ńlé àkótó jọ kí ló ń wọran fa ó gbé àtẹ́lẹwọ́ rẹ̀ méjèèjì ǹjẹ́ nǹkan kan rí láì bùn yín jẹ ẹ pa sọ eléyàn kò burúkọ pa nítorí àti ṣọ́ra fáburú rẹ̀. tọ̀ ṣé pípa rẹ̀ ìyá wọn á sọ́ọ̀bù pírọ́blẹ́mù kó dé káyìíká náà mọ́ káyìíká ọmọ nítorí wàhálà náà wàhálà ni torí tí esi bá tún mẹ́wàá nulẹ̀ tó bá yẹ pàtẹ́lẹ̀ ọlá fi máa pa á fọdájú pé ẹni tí ọ̀bọ̀ jẹun yóò múra àbẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí ọkọ̀ pèsè ní ìsọfún pa mí tún fọmọ ọ tún pa mí tún sọ àmọ́ tó bá pé àyíká rẹ bá mọ́ kò sẹ́gbin kò sí dọ̀tí ń bẹ̀ sẹ́mi kó àwọn èsì ó dínkù nítorí pé jẹ́nẹ́rálì súnà ọlọ́ọ̀nù àwọn nǹkan wọ̀nyẹn wọ́n fẹ́ràn káwùjọ dọ̀tí káyìíkọ́ dọ̀tí làwọn fi wá bá yín gbélé akramakala nítorí bá lọ pápátọ̀ lọ yàgbẹ́ kótó dikpọ̀ bẹ̀rẹ̀ sí yàgbẹ́ yẹn kótó dikpọ̀ tọ̀ kótó dikpọ̀ yàgbẹ́ tọ́ bá wu wájú tó wẹ̀yìn ó lè má rè sísìn kankan. kódà sábà ní kò mú mẹ́ta wá wàá gba three thousand naira wọ́n one thousand fọ́kọ̀ọ̀kan o lè má rè sí tí gbogbo wọn parẹ́ pátápátá pé kí ni kí ló ń ta táwọn wa. so ṣùgbọ́n subhanallah tí wọ́n ti bẹ̀rẹ̀ sí yàgbé báyìí à ó ṣe bí bọ́yá wọ́n tẹ́lẹ̀kàmù wọn ni pé kíákíákíá ẹ máa bọ̀ ó wàá rí wọn lóríṣiríṣi ètò gbogbodo ètò kéré ètò subhanallah túmọ̀ sí pé táwùjọ wa bá mọ́ àwọn èsì nǹkan ò ní súnmọ́ wa pọ̀ àníṣàláì rí wọn àmọ́ bí tí bá ti ṣe pọ̀ sí bẹ́ẹ̀ gbin bá ti ṣe pọ̀ sí láyìíká wa bẹ́ẹ̀ lẹ́ ń gba ní ò sí láyè. hadisi tún fi hàn wá ibi tá a bá rí eṣinṣin bọ́nú nǹkan mímu wa tẹ̀sí bọ́lé lórí yẹn. a yọ ọ́nù ní àní jẹ́ o kò síbi táwọn ibi tí ní ká di eṣin o táwọn akọ anabi ni atún lè jẹ sísìn wọn ò ní ká jẹ sísìn o tọ́ ọ bá rí bọbẹ ọ sọnù ni ọ yọ sọnù. ẹ̀rí sì tún bẹ ẹnu àdéhìí pété sísìn bá kú sínú nǹkan tọ́jọ́ lómi tọ́jọ́ liquid kò ní ba nǹkan náà jẹ́ torí bá pé ọba jẹ ni ànábì ọba ti sọ yìí pé kẹ́ẹ̀ tún rí bọbẹ kọjá pẹ́yìn lẹ́sìn sábà bí ikú rẹ̀ kó tún wá ní kẹ́ ẹ jẹ kẹ́ ẹ ti sọ bẹ́ẹ̀ torí délé tí èsì bá kú sínú nǹkan tó mu kò sọ nǹkan yẹn dẹ̀gbin pàápàá jùlọ ọmọ pé tó ń bá gbóná tó bá rí èsì bọ̀bẹ̀ ọ́ parí nù tó ń torí délé yìí kò ní bóúnjẹ yẹn jẹ bẹ́ẹ̀ náà làwọn nǹkan míì tó ti pa náà lẹ́jẹ̀ gẹ́gẹ́ bíi kíni oyin oyin tó yin bá bọ́ sínú jẹ rẹ̀ tọba kú bẹ́ẹ̀ kọ́ bóúnjẹ jẹ àwọn olùmọ̀ wa sọ pé irú níta ṣe fún ìsinsin náà láṣẹ fún yín ó rí oní àbọ̀ bẹ́ẹ̀ kó tó yọ sọnù bẹ́ẹ̀ náà la gbọ́n tó náà bá kú sínú oúnjẹ rẹ wàá rí bọ́ bẹ́ẹ̀ tó yọ sọnù bẹ́ẹ̀ náà la látàkùn tó náà bá bọ́ sínú oúnjẹ rẹ wàá rí bọ́ bẹ́ẹ̀ tó yọ sọnù so àti àwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé wọn ò lẹ́jẹ̀ so eléyìí fi hàn wá pété sisi bá kú sínú oúnjẹ wa kò bá wọn àti àdédé sọ pé ká rí bọ́nú oúnjẹ torí ká lè bá àyàkà abẹ́dẹ̀n wọn ni ká ṣe bẹ́ẹ̀ ni nítorí ká lè bá àwáwò tàn àwọn àníní ṣe ebi kọ́ ọba wàhálà tó ṣe kó tó rówó dákọ̀ àwọn àṣẹ̀ṣẹ̀ mú kan nínú ẹ̀kọ́ èsì wọn abọ́ bẹ́ẹ̀ tọ́ o bá ro pé kó ẹ̀kọ́ yẹn nù sọmọ pé bí ọ̀pọ̀ islam ọ̀fẹ́ kébi ọ̀pọ̀ tọba sì wò pé kó o mú bẹ́ẹ̀ tó ń tẹ́ sí à ọlọ́mọdé ajẹjẹ kújẹ ṣe islam wa ń fẹ́ kó o mú ń tọ́ da ó ní kó o rí bọ̀bẹ̀ kọ́ wá yọ èsì yẹn dànù torí kó lè bá a níwó sàn ìdí tí wọ́n fi ní kó o rí bọ̀bẹ̀ nu. wọ́n ní gbogbo aná láti máa wípé agbara májèlé kan bẹ lára èsì bí wọ́n bá mọ̀ wọ́n lè fọwọ́ rẹ lẹ̀kẹ́ sí wọn wá sí ní tó bá fẹ́ sí kó wá gbọ́wọ́ sí máa hùn ọ́ tó bá jẹ́ kí esi ọ́ gan ọ́ olùtọ́wọ́ máa hùn ọ́ yọ́ máa họra títí arófin lé bóyá esi ti tún tí ọ̀dà sí ọ láàánú. sọ eléyìí ipe poison bẹ lára èsì so wọ́n sì ní poison tó wà lára èsì yẹn òun náà ni nǹkan àjàdé sí máa ń lò ọ̀nà tá a fi lè dáàbò bora wa òun náà ká rí oúnjẹ yẹn tá a bá ti rí rẹ̀ aburú rẹ̀ yóò kò. púpọ̀ nínú àwọn medical doctors wọ́n sọ yìí pé ẹni tá kèké bá gànyàn àbí tá gbọ́n bá gànyàn téèyàn á mú èsì téèyàn fi gbó ibẹ̀ téèyàn fi gbó bẹ̀ wọ́n ní máa ń ṣe àǹfààní pọ̀ ní àǹfààní tó hàn yóò jẹ́ kí títa ríro yẹn kó dínkù subhanallah so wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn medical doctor ti sọ bẹ́ẹ̀ ìjọba tó fi rí bẹ́ẹ̀ òun náà níjọba bá ṣe sí ara ẹ̀sìn ní ìwòsàn lára ayé rẹ̀ kejì tábàwọ̀ àdìsí yìí ó ń fi hàn wá pé ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀tá ẹran tá a mọ̀ gbé sí abẹ́ ọpọlọ wípé tọpọlọ bá ṣe déédéé ló ṣe déédéé tọpọlọ bá ní ò kò ṣe déédéé àwọn abiyita ni kí la jámọ́ táwọn afọkọ lọ wa fi máàkì ọ̀rọ̀ ànábì kó ṣe déédéé àbọrọn sallallahu alaihi wasallam torí de eléyìí tí wàá ní kápá gbọ́ àsìgbà ṣùgbọ́n tí a bá fẹ́ gbé sábẹ́ ọpọlọ wa kò sí bọ́pọlọ kò sì gbà pé kéèyàn á rí èsì kan bọ́ ní oúnjẹ kó tún máa jẹ pé kí ni wọn àti èsì kó oúnjẹ tán láyé èèyàn mọ̀ ọ́ pé kí n kúkú lọ yáwó kí n rà míì àbí ẹ̀kọ́ ni kọ́dà ẹlòmíì gan kò síbẹ̀ ṣe yóò ti dáńjẹ nù ná ikú nígbà kẹlòmíì ọjẹ́ torí wọn fẹ́ pọ́nì fẹ́lòmíì sọ eléyìí túmọ̀ sí pé nígbà tá a gbọ́ kàlàgbà lẹ́yìn náà ó tún túmọ̀ sí pé ọlọ́run anábì ṣe dandan ni yé wa lẹ́ẹ̀kan náà wípé ọ̀rọ̀ ni. ó lè má yé wa lónìí lẹ́yìn ọdún mẹ́wàá lẹ́yìn ogún ọdún lẹ́yìn ọgọ́rùn ọdún lẹ́yìn ọgọ́rùn mẹ́rin ọdún lẹ́yìn ẹgbẹ̀rún ọdún ó lè wá yé wa. torókè ń bẹ̀rẹ̀ nígbà táwọn èèyàn gbọ́ àdéhìsí wọ́n bẹ̀rẹ̀ sí jiyàn àwọn tó ń ṣe sáyẹ́nsì ayé ìsìn àwọn ní experimental kìíní wọ́n ní bó wa lè sin èèyàn máa jẹ́ sí èèyàn à ní kò jẹ́ sí jẹ́ sí wọ́n ní kò rí bọ̀ kò wá yọ sọ̀rọ̀ nítorí wọn gbangba yẹn wọn padà gbangba ọ̀ya kọjá wa lójú aslan àwọn kúkú ṣe méjì ń anabi ànábì and we don't need láti máa wá mú pé paul kan john kan òun náà padà gba kí náà fẹ́ fi ṣe aslan sí paul àbí john ni wọ́n á mọ̀rọ̀ lódodo ni mo rò pé yé yín torí pé lómi ọmọ kọ̀wé ọmọ ní eh, professor john kan òun náà research wọ́n padà toríko anabi sọlá àṣìlá tó sọ̀rọ̀ wa máa ń tó kọ́ ànilá wa in huwa illa wahyu yuha kìí sọ fẹ́nu nítorí wọn fi ránṣẹ́ sí ló sọ àníjì kan ìpín láwọn fi verify pé òdodo lọrọ anabi àbí èso òdodo à pé kíni òdodo ni ó lè má yé wa lónìí ẹ̀yẹn gbẹ̀rún ọdún ó lè padà yé wa ilé kẹta àmà ṣùgbọ́n tó kọ̀yìn sí yẹn lónìí ó lè padà kọjú sí lọ́la pẹ̀lú àsìkò torí de eléyìí òdodo lọ́rọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam lẹ́yìn náà sísọ tá sallallahu alayhi wa sallam sọ nípa nǹkan mímu kò túmọ̀ sí pé tó bá kó sínú àmàlà rẹ̀ ipò ò ní rí bọ́bẹ̀ o sẹ́mi kọ́rọ̀ nǹkan mímu wọn sọ ń bì kò túmọ̀ sí pé tó bá jẹ́ oúnjẹ jíjẹ bíi rẹ̀ sí bí àmàlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó ní rìbọ̀bẹ̀ ó rìbọ̀bẹ̀ nítorí pé ọ̀rọ̀ pé nǹkan mímu ló kó sínú òun náà jáde makhraj al pé ìtọ́ pọ̀ jù nínú tí èsì máa kó sí òun náà ní kíni nǹkan mímu. so kíkó sínú nǹkan mímu pé tó bá kó sínú nǹkan jíjẹ á máa wòran àbá dà nǹkan yẹn náà ìdáná á náà ni á yọ ìdáná. lókè ìgbà tó bá ṣe pé ní tó kó sínú rẹ̀ jẹ́ ní tó ṣe yí pé èsì lè lú pọ̀ mọ́ nítorí bá yẹ kó kó sínú àmàlà rẹ̀ tọ́jọ́ bẹ̀gbẹ̀gì ọbẹ̀ àbùlà ó kó sínú túwò rẹ̀ ọbẹ̀ lúrú sẹ́wọ̀n kó náà kò fi nǹkan kan yàtọ̀ púpọ̀ sí nǹkan mímu tòótọ́ bá ti lè kó sínú ọbẹ̀ àbó kó sínú túwò ah, nǹkan ó ti dàpọ̀ mọ́ra wọn àmọ́ ọba lórí bisikíìtì rẹ̀. <coughs> ọba lórí bisikíìtì ṣé ọ̀dà bíi ọba lórí túwó ọ̀dà bíi ọba létí ọ̀dà bíi ọba lé kókó sẹ́yìn kọ́ba lórí bisikíìtì ọba ti ṣe báyìí òun náà tu lẹ́nu mo rò pé yé kí wọ́n á ní ìyàtọ̀ rẹ̀ ṣé ńgbà tó bà lé náà kò sí nǹkan kan ó ti ṣe mẹ́wàá ọkàn lọ́ra wo déédéé bí tó bà lé ògì ọ̀sọ̀nù èsì kọ́ àmọ̀wé ìsìnká ó fi tú nǹkan kejì sí la òun ti tu lẹ̀ èyí tí ó jẹ́ pé wọ́n à ń tọ́balẹ̀ nù so ìdédé bi tí ó tọ́balẹ̀ lọ sọ káwọn arọ agédànù ọ̀dà bẹ́ẹ̀ mà gángan e, egége kitchen minus ẹnu tó jẹ so nítorí pé ó yàtọ̀ sí nǹkan tó ṣe é pé ìsín lè lu poison rẹ̀ mọ́tò wá ní mọ́bí tó wà so eléyẹn tó bá sì pọ̀ ń wo ìsín láti tẹ̀ ẹ́ mà ìsín gan ti túlẹ̀. tó eléyìí jẹ ti nǹkan tó ṣe ipò wà gbẹrẹfu gàrí ló gbé kalẹ̀ gbẹrẹfu ọfẹ́ bu sí kọ́ wàá mu pèsè bàbà lè ọwọ́ rẹ̀ ò tí bomi sí so ṣé àwọn asẹsẹ máa wá ẹsìn yẹn àti òní rọrùn kó náà yára ń báyìí ó ti pé was not invited. So ọwá without your invitation. So therefore yóò túlẹ̀ ni. So mo bá sì túlẹ̀ ìwọ ọmọ wọ́n náà káì tí mo bá gba ìsìn mu káì. So olóòtú náà gbé ah yes àti àti sèǹtà fẹ́ ṣe bẹ́ẹ̀. Ìwọ wàá wo dídé ibi tó bá léwu tó bá ti rí dédé ibi tó bá lé kí ló ṣe? Ọ̀rọ̀ ra bu ó bu kò mbẹ̀. Ṣé lẹ́yìn ẹ̀ jẹ́ pé kì í ṣe jẹ́ mbẹ̀? eléyìí túmọ̀ sí pé tí ìsìn bá wá bà lóúnjẹ rẹ tí wọ́n mọ̀ torí pé gbogbo ọ̀rọ̀ táwọn ẹbí sọlá àti sọlá ń sọ ń bẹ wọ́n sọ lórí pé orí nígbà tó bà sínú oúnjẹ rẹ àbí òòrí nígbà tó bà sínú oúnjẹ rẹ àsìkò tó ń lọ lórí àbí òye wa so ìgbà náà ló tó lè rí bọ̀ bọ̀tọ́ ṣẹlẹ̀ yìí pé etí ti bà sínú oúnjẹ rẹ akramakumullah èsì sì ti lúpọ̀ mọ́ oúnjẹ yẹn ìwọ́ wá gbé e papọ̀ rí à ń bẹ̀ ní torí pé ọmọ torí pé nǹkan wà tí máa ń níyàn lára bá máa ń sọ̀yàn níbi níra rẹ̀ nígbà tí èèyàn bá mọ̀ pé ń bẹ́ ń bẹ̀ yàtọ̀ ògìjà gbé lọ díẹ̀ rọ tí ẹni kí wọ́n bá yín lọ àìmọye sí tí ó ti kú bẹ́ẹ̀ ń gbà mí àjàjà tẹ́ ẹ bá pẹ́ kẹ́ tó lọ gbé àjàjà kọjá pé báàpù tẹ́ tẹ́ da àgbàdo yẹn sí wọ́n fi bá yín lọ kọ́ lọ́mọ rí wọ́n á lọ tontomi wọ́n gbé kalẹ̀ ẹ pé èsì oríṣiríṣi ni wọ́n ti invite wa bẹ́ẹ̀ tẹ̀sí ma pé sísìn kọ̀ mọ́ kájẹ díẹ̀ ká máa lọ pàtó padà bọ̀ àjẹkú ni. so òun á jẹ jẹ jẹ jẹ jẹ jẹ jẹ ó fi kú sínú ẹ̀ tọ́ bó lẹ ti ṣe ọ̀pẹ́ wọn bá tẹ bá rí lẹ́yọ̀ omi ti jẹ́ ó kú bí ó ń sínkì lọ́sàlẹ̀ ni tọ́ ẹ̀yin sì fẹ́ pò kọ́ fa sọ nítorí de ẹ bá pò kọ́ pò pò pò pò. ó tún jẹ́ pé ẹ̀yin máa da kulikuli inú ẹ̀ da kulikuli ibi tó ti gbé lọ ọ̀sán ni òórùn tó aláàmúsàn ó lè ṣe déédéé pé tọ́ èèyàn ti gbé e sí mi à ń bẹ lọ́nkọ́ mọ́ sí ọjà ń bà sáyẹn máa yẹrù nǹkan tó ń ṣẹlẹ̀ nù gbèsè wa ìgbà tí Ànábì sallallahu alayhi wa sallam wá sọ pé tí eṣinṣin tó bá kú sínú nǹkan mímu ẹnìkan yín nǹkan mímu tó jẹ́ tọ́ wọn sọ̀rọ̀ o yàtọ̀ sẹ́ni tó fẹ́ mu gógóró tí eṣin bọ́nú gógóró rẹ̀ wọ́n fẹ́ mu tí eṣin bọ́nú ọtí rẹ̀ pòròkòtò sẹ́pẹ̀ eṣin bọ́ọ̀bẹ̀ wọ́n á tún fọwọ́ tẹ kínni sínú kínni tẹ́lẹ̀ náà mẹ́sẹ̀lì ni ti mu. ọ̀daràn tí ń mú kú mu èsì tí wọ́n kó bẹ̀ pé bá yọ gbọ́n kó fi bẹ́ẹ̀ lẹ̀ nítorí wọn kẹ́ ẹ òun àdìsí kan èèyàn wa tó eléyìí báyìí eléyìí kò láwàá wí wí. lẹ́yìn rẹ̀ afa wa sọ lẹ́sẹ̀ ẹlẹ́kẹta láàyè ó ń dá lórí ẹranko àti ń tá a lè ṣàǹfààní lára ẹranko kó tó di pé ẹranko kó tó di pé ẹranko kú. حديث ولا تودو وعن أبي واقد الليثي رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم ما قطع من البهيمة وهي حية هو ميت أخرجه أبو داود والترمذي وحسنه واللفظ له إلي أولا تدو أبو واقد الليثي أنا يا نسي orúkọ rẹ̀ ń jẹ́ alḥaris ọmọ Auf wọ́n sọ nǹkan míì nípa orúkọ rẹ̀ wọ́n ló kú ní ọdún kẹjọ àbí ọdún kẹfà lẹ́yìn ọgọ́ta lẹ́yìn hijra nabi sallallahu alayhi wa sallam ó kú sílùú Mẹ́kà radiyallahu anhu wọ́n lọ́wọ́ nabi sallallahu alayhi wa sallam sọ ma quti'a min al-bahimati gbogbo ń tá a gé kúrò lára ẹranko abẹ́sẹ̀ mẹ́rin tí ń rìn lórí ẹsẹ̀ mẹ́rin gbogbo níta bá gé kúrò lára rẹ̀ wàhíyà háyà lásìkò tí ń bẹ lábẹ́ mi kò tí ì kú tó fi gé nǹkan yẹn fọwọ́ mẹ́yẹ ní tó gé yẹn òkú ni ẹranko ò tí ì kú ọwọ́ amọ́bẹ olọ́fẹ́ gé rẹ̀ jẹ́ báwọn ká ṣe máa ṣe lákẹ́ mẹ́ran wa wọ́n mú wa òtún wa pọ́n bẹ ọwọ́ agbádìí rẹ̀ mò ń gé ah subhanallah. ó ní eh, eh, apá rẹ̀ ti tiẹ̀ fẹ́ jẹ ẹranko sì wà láàyè tètò géyìn òkú ni òkú ẹran ni oṣù mẹ́rin kọ̀tọ́kọ̀ jòkú ẹran sotori ẹ ọwọ anu lafudu mi sọlá sọ pé má òbí na mi hayyen mẹyẹ gbogbo níta má gé kúrò lára ẹranko tó wà láàyè òkú ni o a sì mọ̀ ká di òkú ẹran torí eléyìí wọn ni tó fàtàdé sì fi wáyé wọn nígbà na Ànábì sallallahu to tó dé Madina wọn bá àwọn èèyàn kan ní Madina tó sọ pé wọn á máa máa máa gé àwọn àdí ẹran agbọn bíi níbi ama ẹran lẹ́yìn wọn máa máa máa gé e nígbà táwọn ẹran wà láàyè ike ràkúnmí ike ràkúnmí nígbà tí ràkúnmí wọn làwọn fẹ́ jẹ ẹ dákun ẹ wo bí ẹranko sì máa kérora àwọn ẹlòmíì dájú púpọ̀ sòkè wọn àmọ́ àmọ́ kọ́ lọ gé iye ẹ̀yìn ràkúnmí láì jẹ́ pé ẹ tí pa kéèyàn gé ké màálù láì pé ẹ pa ló wù mí jẹ ìka burúkú nù gbogbo níta bá lára ẹranko abẹ̀mí òkú ni o àgbọ̀dọ̀ jẹ́ torí ẹ̀rọ fi ni máa quti'a minal bahimati wa hiya hayyatun gbogbo níta bá lára ẹranko tó jẹ́ abẹ̀mí níta òkú ni ọmọ jẹ́ o. eléyìí fi hàn wá pé irú ẹranko wo làánábì ń sọ sallallahu àwọn ẹranko tí ń torí pé wọ́n dákọ̀ pé àwọn èèyàn ń gé ìdí àgùntàn láti jẹ àbí wọ́n ń gé ike ẹ̀yìn ràkúnmí láti jẹ nígbà tí ràkúnmí àtàgùntàn wà láàyè a sì mọ̀ pé ẹsẹ̀ mẹ́rin ni àgùntàn fi ń rìn mẹ́rin náà ni ràkúnmí fi ń rìn jẹ́ pé àwọn ètò wọn gbà lérò nù. ṣùgbọ́n tó bá pé ẹja ẹsẹ̀ mẹ́rin ní fi ńkọ́ èèyàn wá mọ̀ ọmọ olórí ẹja ló wù mí jẹ ẹran ẹja ò sì tí ì kù àwa gé orí ẹja à ń jẹ sóburú kí ló fà. nítorí pé àtòkú àtàyè rẹ̀ ọlọ́run ṣe irú rẹ̀ ń jẹ́ láàyè orí sì kù àti gbogbo ara yòókù tó burú kò burú lókun ìgbà tó bá ti jẹ́ pé jíjẹ ẹja tí wọn ò tí ì ṣe tí wọn ò sí tí wọn ò dín kò ní ṣèyàn jàǹbá àwọn ìjọba ti ṣèyàn jàǹbá pé ká ìjẹkújẹ ni wọn ah, kí ló dé tí wọn ní sè <laughs> so àmọ́ gígé nígbà tó wà láàyè yẹn kò sọ di ìwọ nítorí pé jíjẹ àtòkù àyè rẹ̀ ọlọ́run lẹ́tọ̀ fún wa. tó bá jẹ́ láńtàtà ń kọ́ láńtàtà wà láàyè ajá orí rẹ̀ jẹ́ orí eléyìí ọkàn jẹ́ ajẹ́ lọ sọ́sẹ̀ naam tó burú kò burú sọ pé àtàyè rẹ ọlọ́run fún wa. bákan náà tó bá jẹ́ pé oyin oyin ló gé orí rẹ̀ oyin ló gé orí rẹ̀ ọwọ́ ajẹ́ tó burú wọ́n ní kò burú nítorí pé ó náà lẹ́jẹ̀. torí de eléyìí ló hàn nábì sallallahu alaihi wasallam tó sọ pé fa huwa ó túmọ̀ sí pé òkú ń jẹ o òkú ẹran ló ń jẹ so àwọn ìṣesí àwọn onígbéraga àwọn èèyàn burúkú oní pé fún àwọn fìyà jẹ ẹranko nínú fífi ẹranko náà ni kò sì gé nǹkan kan kú ẹranko kó ọlọ́wọ́ fẹ́ jẹ kó kẹ̀gẹ́tì rẹ̀ onílọ́dín wa ẹranko sì wà láàyè òun sì ń ké nígbà tán gé wa òtún ní ẹgẹ́ pọn rẹ̀ òtún lọ dín wa nítorí òun sì ń ké ọ̀la ah! ìka burúkú nù ọlọ́run ọba ọ̀fẹ́ nítorí délé agbọ́dọ̀ ṣọ́ra fún wàkiwà ǹjẹ́ tí lẹ́yìn ọba tọ́ tó wá kí kẹ́ mólóńgò kẹ́ sọ ní pọ́npọ́ lórí kẹ́ sọ lọ́mọ kí kékeré ni torí kẹ́ ẹ̀ bẹ́ẹ̀ fi ṣe wé ah! ọ̀daràn lánàá àbí òye wa ọlọ́wọ́n bọ̀ fẹ́ wà ìkà wọ̀ ọ̀daràn wọn náà fira rẹ sípò olóńgbò fún ọmọ ẹ wọn sọ sínú àpò sakasaka wọn àràn lókun wọn kókó ńkó borí rẹ borí yẹn fọ́ dànù wọn làwọn fẹ́ fi wọn náà ju ewé àwọn fẹ́ fi ọsìn gbẹ́rẹ́ fún yẹn láìláì lọ́gbà ṣé ó dùn mọ́ wọn láì kò ní dùn mọ́ àwọn nǹkan tẹ̀ ń gbá lórí dẹ́ǹfọ̀ àwọn náà ẹ̀dá kan ni wọ́n nínú àwọn ẹ̀dá tó lọ́wọ́ bá wa dá tó dáa tó sì dáa tí ń bẹnu tó dáa kápẹ́ àwa náà àmọ́ àmọ́ mú adìẹ àmú adìẹ láàyè àti ní ẹ̀dìmú wọ́n ti dájú burúkú àfa ẹ̀dìmú wọ́n sì dìmú wọ́n sì máa dìmú ẹ̀gbá mú gbà mú wọ́n sì mọ́bẹ wọ́n sì kíbọ̀ǹdì ṣé ọrùn lọ́lọ́ ni ká máa dún ní àbọ̀ àbídì yóò kíbọ̀ǹdì rẹ ni àti ọmọ wa ké àfà ọmọ ké wọn akọ ọ bọnu fún rẹ wọn yọ gbogbo fún atẹdọ wọn pààkì ẹ jáde wọn kọ ewé àti obì wọn kò dà sí fún wọn kò dà sí inú dípò ìfún atẹdọ ẹ dákun ẹ tó bá kẹ ẹni sọkàn gétí sọkàn gémú pé ẹlọ dín wá ìka ni àbẹ́rẹ́ bẹ́ẹ̀ ẹni tó wá mú adìẹ tó géèdì rẹ̀ tí ìbá ṣe pé àwọn ẹranko yẹn wọ́n èso omi jẹ lójú ẹ̀rí tójú ó ti pọ́n wá tí wọ́n máa ké pé àṣẹ ẹ̀yin irú kaba ẹ̀ tó ṣẹ́kù láyé. a wàláhì gọ́ngọ́ sọ́njọ́ gbẹ̀ndàkìyà ìka lọ́pọ̀lọpọ̀ èmi wọ́n sì ti dájú burúkú wọ́n sì bẹ̀rù yọ lọ torí délé ẹja payọ lọ ẹja rántí ọjọ́ gbẹ̀ndàkìyà mọ́. nítorí ẹni tí ó dáràn tí ó jìyà lọ́lọ́run pèsè iná kalẹ̀ ọlọ́dà kò má sàá náà ẹ àṣàgbára láti rí i pé ntọ́lọ́mọba ṣe lófin à ń tẹ̀lé e. máa ní kọ̀kọ̀ àti ní gbangba pé gbogbo bó tilẹ̀ òkú apẹ́ tó láyé tá a dára níta bá sì gbélé ayé ṣe náà bó fi bí wa léèrè pé ayé ṣùgbọ́n tó bá ti lè di pé ikú dé gbogbo ọdọ tọmọ àlọ́wọ́ kò wá síbi tí yẹn fẹ́ ságbà kò síbi tí yẹn fẹ́ ságbà lọ́wọ́ iṣẹ́ tó gbélé ayé ṣe iṣẹ́ tí yẹn gbélé ayé ṣe yóò máa tẹ̀lé yẹn ká ni. wa kulla insanin alzamnahu ta'irahu fi 'unuqihi wa nukhriju lahu yawma al-qiyamati kitaban yalqahu manshura iqra' kitabaka kafa bi nafsika al-yawma 'alayka حسيبا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك